nítorí ètò wa èyí tí a pe àkọlé rẹ̀ ní wúdà àbúṣọ ètò tí ó ń kọ́ ní àwọn oríṣiríṣi ẹ̀kọ́ èyí tí ó ní í ṣe pẹ̀lú àlámọ̀rí ẹ̀sìn tiwa alislam látẹnu àwọn olùmọ̀ wa àwọn olùkọ́ wa dr sarafudin gbadebo raji ilé ẹ̀kọ́ ti alimọdínà center èyí tí ó kalẹ̀ sí pápá abẹ́dẹ̀ ẹ̀sánú ajé ẹ̀ má bàa kalọ̀. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. السلام عليكم ورحمة الله وبركاته لنا أردان بالو وناني أراني قوقنين وعوان جوسين إليه تاما فوق ناسي إليه تاكوني التوكل gbígbẹ́kẹ̀ lọ́lọ́ bíbọ́lọ́run ọba ẹlẹ́dàá wa dúró àti mú àpèjúwe kan wá eléyìí tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ti pàkíyèsí wípé nínú gbígbẹ́kẹ̀ lọ́lọ́run bíbọ́lọ́run ti gbogbo òun náà ní kí orílẹ̀-èdè kọ́ wá nǹkan àmúṣagbára ní nǹkan àjà nǹkan ogun eléyìí tágbára rẹ̀ bá ká ìtagbára yín bá ká yín náà rà ìtagbára yín bá ká ẹjọ́ wà lárọ̀ọ́wọ́tó yín kẹ́yìn náà jẹ́ pé ẹ̀yin náà máa lò láti dáàbò yín ẹ máa lò láti fi wá àti seruba bá àwọn ọ̀tá yín àwọn ẹni tí wọ́n fẹ́ máa dún màhúrú màhúrú máa yín kì í wá ṣe pé kẹ́yìn ọ̀káwọ́ pé ah bọ́lọ̀mù bá kó fẹ́ dáàbò bò wá yọ dáàbò bò wá rárá o ẹ̀yin náà gbìyànjú ẹ tiraka wọn bá ń tẹ́ ẹ bá ní ẹ fi dáàbò bò ra yín wa a'iddu lahum kò sínú pé mo gbẹ́kẹ̀ lọ́lọ́ kémi ọ wá káwọ́ gbéra kọ́tọ̀ ọmọ wa rọ̀jò àwọn àkàrà burúkú kọjá yìí pé wọ́n wọ́n wa táàfì dáàbò bora wa kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni ọlọ́run tún pàkíyèsí wa lọ sí ti kámàtúmá àtẹwàkọ̀l gbígbẹ́kẹ̀ lọ́lọ́ látara sọ̀látìl jumu'a ṣé òfin ọlọ́run ni pé tó bá ti pèpè fún sọ̀láàtì lọ́jọ́ jumu'a lẹ́yìn ìgbà tí ìmáàmù bá ti dé gbogbo káràkátà ti dèwọ̀ gbogbo sẹ́tàǹbáǹsì ó ti dèwọ̀ àfi ká mórílé mọ́ṣáláṣí níbi tá a ti ṣe sọ̀látìl jumu'a òfin ọlọ́run wá sọ pé a máa wà mọ́ṣáláṣí yẹn títí tá a fi parí sọ̀látùl jumu'ah ọlọ́run wa ní tá a bá parí sọ̀látùl jumu'ah kí ni ká ṣe ó ní fa idha qudiyatis salatu fantashiru fil ard wabtaghu min fadlillah wadhkurullaha katira la'allakum tuflihun ọlọ́run nígbà tí wọ́n bá ti parí sọ̀lát fantashiru fil ard ẹ jáde ẹ fọ́nká lórí ilẹ̀ ẹ padà sẹ́nu sẹ́yìn oníkálukú kọ́ lọ́ọ́ máa gbìyànjú lẹ́nu sẹ́rẹ̀ wabtagu min fadlillah ẹ máa wá wá nínú àjùlọ ọlọ eléyìí túmọ̀ sí pé gbígbẹ́kẹ̀ lọ́lọ́ ó ní í ṣe pẹ̀lú ká ṣiṣẹ́ kó ní kálukú mójútó sẹ́rẹ̀ káwa máa bẹ́ lọ pé kọ́ ràn wá lọ́wọ́ kọ́ ràn wá sí kọ́ má dá wa dára wa eléyìí ni wọ́n ń pè ní gbẹ́kẹ̀ lọ́lọ́ afẹ́ lárísìkì afẹ́ lọ́rọ̀ afẹ́kọ́ dáa fún wa àjókòó sójú kan náà ó dájú pé tí ò bá jẹ́ pé àwa là ń tanra wa jẹ àjẹpara wa ní tàn wá dànù. ọlọ́run ní famshu fi manakibiha wa kulu min rizqi ẹ máa rìn lórí igun mẹ́rẹ̀ẹ̀rin lẹ̀ ẹ máa wá jẹ nínú àrísìkí ọlọ́run ìyẹn nìkan ò ní jẹ́ni tó gbìyànjú tó lọ sí wa tó lọ sẹ́yìn lórí pé ń wá àrísìkí ń ṣiṣẹ́ kọ̀káwọ́ gbéra kọ̀káwọ́ lẹ́rán yóò rà rìsíkì náà ni ọlọ́ni tẹ́ bá lọ lórí igun mẹ́rẹ̀ẹ̀rin lẹ̀ tẹ́ bá rà rìsíkì ọlọ ẹ máa jẹ́ ń bẹ̀ yàtọ̀ sẹ́ni tó jókòó sáyè kan náà tẹ́tẹ́rẹ́ nígbà tí èsì pé sánmọ̀ ọ̀rọ̀ yọ ọ̀rọ̀ nǹkan míì tó jómi lọ àti èsì pọ́lọ́ fẹ́ pa àwọn èèyàn tí ọ̀rọ̀ jù òkúta lé wọn lórí sánmọ̀ kì í rọ̀jò búrẹ́dì ambosibosi yọ ọ̀rọ̀ jù omi ọbẹ̀ tẹ́ fi sì kejì rẹ̀ ẹ gbìyànjú ni nítorí pé nínú kásísẹ̀ àlùbáríkà máa bá ní bẹ̀ mọ̀kájú kokojú kan náà ní tí èsì tí wọ́n bá wa ń bẹ̀. anabi muhammed sallallahu alayhi wa sallam ọ̀nà fi hàn wá kí ni tó máa tawakkul gbígbẹ́kẹ̀ lọ́lọ́ òní law annakum tawakkaltum ala Allahi haqqa tawakkulihi la razaqakum kama yarzuqu wàtàrúhù bí tọ́ọ̀nà ni àlẹ́mi ni tó bá yẹ pé ẹ bá gbẹ́kẹ̀ lọ́lọ́ ní pàápàá òdodo bó ti ṣe yẹ kẹ́ gbẹ́kẹ̀lé ni àmọ́ àti ìrìpẹ́ gbẹ́kẹ̀lé kò bá rọ̀ yín lọ́rọ̀ gẹ́gẹ́ bí tí ṣe máa rọ ẹyẹ lọ́rọ̀ báwo ni ṣe máa rọ ẹyẹ lọ́rọ̀ ẹyẹ a máa fi àfẹ̀májúmọ́ kò ń lé ṣùgbọ́n gbà ó bá padà dé nírọ̀lẹ́ yọ padà dé lẹ́ni tó ti yó kẹrí ni. wọ́n ní ẹyẹ a máa fi àfẹ̀májúmájáde ńlẹ̀ wọ́n sọ pé máa sùn kórì ìtẹ́ rẹ̀ kì í lọ́ọ̀bì kankan arísìkí ọkàn máa wá bá ni. tòun túmọ̀ sí pé táwọn náà bá bọ́ lọ́wọ́ bá dúró lódodo àjẹni tó jẹ́ pọ́ ọjàra mọ́sẹ́ àní mẹ́lẹ́ òròjú àní fi máa kojú sẹ́ǹsì wa ẹni tí ń bá ń fẹ́ kọ́ lọ́wọ́ bọ́ ràn lọ́wọ́ kò ní jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ torí kí nǹkan burúkú ọmọ wa bá ń bẹ̀ yóò ti jí jáde láfẹ̀mọ́júmọ́ kò sì tún ní máa padà wálé lẹ́ẹ̀mẹ́wàá ẹnu sẹ̀rẹ̀ náà ni ọ wà bẹ́ẹ̀ bá rí tó kóńdì sẹ̀rẹ̀ ń lọ sí lọ́ni ṣùgbọ́n gbà tó bá dìrọ̀ lẹ́ńkọ́ yọ padà bọ̀ wálé ní ẹni tó ti yó eléyìí túmọ̀ sí wípé ọ̀pọ̀ àìmọye nínú àwọn èèyàn tó jẹ́ kí wọ́n gbẹ́sẹ̀ Islam yìí ni wọn máa tú ká gbẹ́kẹ̀ lọ́lọ́run ká bọ́lọ́run dúró ní tùkùtù àwọn máa pé ìgbẹ́kẹ̀ lọ́lọ́run bùkátà ká ṣiṣẹ́ ìgbẹ́kẹ̀ lọ́lọ́run bùkátà pé ká tiẹ̀ gbìyànjú kankan bọ́ bá fẹ́ bímọ òbùkátà kọ́ ọmọ dára ẹ láàmú kí lọ́ fẹ́ fẹ́yàwó fún bọ́ bá bímọ láyé rẹ láti gbẹ́kẹ̀ lọ́lọ́run ẹ kí ni nǹkan tó fẹ́ sọ pé fẹ́ kọ́lé sí ọlọ́run ní kọ́lé fún ni àbùrọ̀mọ́ wa jókòó ń bí ọwọ́ náà bí ọba kọ́lé fún ọ yọkọ̀ fún ọ. àbúrò máa lọ ilé ẹ̀kọ́ nítorí pé mo fẹ́ nímà táwọn fẹ́ni tí máa ń bá ní dámọ̀ràn rú rẹ̀ nínú kọ́jà pórí rẹ̀ ti dàrú dànù àbí ń palẹ̀ máa ti ya wèrè. nítorí pé bọ́lá ti ṣe dálé ayé òun náà ni pé ẹ gbìyànjú ni tẹ́yìn bá gbìyànjú ẹ̀ńtẹ̀ ń lépa pé ẹ fẹ́ níhùn ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wọ̀ mọ́wọ́ yín tó àbí gbìyànjú kó ní kọ́wọ́ yín ọmọ tó torí gbogbo nǹkan pẹ̀lú àkọọ́lẹ̀ èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ èèyàn gbọ́dọ̀ gbìyànjú kéèyàn ó ṣe ń tọ́ yẹ kó ṣe kó wá fi yòókù lẹ̀ fọlọ̀ àmọ́ tó bá jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ tó ṣiṣẹ́ tó ń tanra rẹ jẹ ọwọ́ alọ bọ́lọ̀ ń dúró à ẹni tó bá sọ bẹ́ẹ̀ ń bẹnu àtẹ́lù islam nù torí tí islam pè ní bí bọ́lọ̀ ń dúró gbígbẹ́kẹ̀ lọ́lọ́ òun náà ni ṣé ń tọ́ yẹ kí wọ́n ṣe fi yòókù mọ́ lọ ẹ̀rí pọ́lọ́ wọn bá ní fa'budhu wa tawakkal alayhi máa sin ọlọ́run kó o sì bọ́lọ̀ ọba dúró máa sin ọlọ́run kó o sì bọ́lọ̀ ń dúró ọlọ́run sọ pé kàbá mi dúró máa sin ọlọ́run kó o sì bọ́lọ̀ ń dúró. bákan náà àwọn olùgbàgbọ́ òdodo ìgbà tí wọ́n ń sọ fánàbì sallallahu alaihi wasallam lẹ́yìn ìgbà tó jagun Uhud tán táwọn tó wọ́n sọ fánàbì pé àwọn kẹfìrí yẹn tuntun kóra wọn jọ wọ́n padà bọ̀ torí wọ́n tún ti gbọ́ pé wà nábì ò tí kù kàkà kẹ́rù ọba ànábì àtàwọn ẹni tí ń bẹ pẹ̀lú rẹ̀ alladhina qala lahumu nnasu inna nnasa qad jama'u lakum fakhshawhum fazadahum imana wa qalu hasbunallahu wa ni'mal wakil àwọn ẹni táwọn èèyàn sọ fún páwọn èèyàn wọ́n tún lọ kóra jọ fún yọ ẹ yá bẹ̀rù wọn kàkà kí wọ́n bẹ̀rù wọn ni hasbunallahu wa ni'mal wakil ọlọ́run tó òun sì lọ́ba tó dáa jù téèyàn wọn sọ pé ńlọba tó dáa ju téèyàn gbẹ́kẹ̀lé ṣáájú kí wọ́n tó sọ pé hasbunallah ọlọ́run tó wà ọlọ́run tó wà ẹ̀sìn ni ẹ̀yìn rẹ̀ wọ́n sọ pé wa ni'mal wakil òun tó dáa jù lẹ́ni tá a gbẹ́kẹ̀lé ìyẹn ni pé ẹ̀sìn islam gan sọ pé ṣe ń tọ́ kí wò ṣe wàá gbẹ́kẹ̀lé lọ́lọ́ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wa tún ní wa 'ala Allahi olùwà ẹlẹ́dàá yín Allah òun náà ní kẹ́ gbẹ́kẹ̀lé o tẹ́yìn bá jẹ́ olùgbàgbọ́ òdodo àwọn àyà pọ̀ tó yẹ kí wọ́n ṣàlàyé bó ti ṣe jẹ́ ọ̀ràn yẹn lórí mùsùlùmí ipe kọ́ gbẹ́kẹ̀ lọ́lọ́ kéèyàn sì jẹ́ ẹni tó ṣe pé èèyàn jẹ́ ẹni tí gbígbẹ́kẹ̀ lọ́lọ́ wọn rẹ̀ ó nítumọ̀ olóòrìn yìí sọ̀rọ̀ ẹnu lásán yìí ṣe ń tà àmà lọ́kàn lásán. láì jẹ́ pé agbégbèsè tó ká gbé láì jẹ́ pé ká gbé ẹni tí ń fẹ́ láti rí ìwòsàn lórí àárẹ̀ tí ń ṣe kò tó kọ́ sọ pé mo gbẹ́kẹ̀ lọ́lọ́run láì jẹ́ pé o lo oògùn wàá lo wá gbẹ́kẹ̀ lọlọ ẹni tí kó tutù òun ó sì ń gbèlú ti ń sọ̀kalẹ̀ bí òjò ọ wọṣọ òtútù tó dáa ó sì wá ìbora tó nípa gidi ọ máa dábora ọ wá gbẹ́kẹ̀ lọ́lọ́ ọ máa yáná ó sì gbẹ́kẹ̀ lọ́lọ́ àmọ́ sọ pé à mo gbẹ́kẹ̀ lọ́lọ́ òtútù òkú ní pa mí ó lè pa ọ tó o bá ti gbìyànjú láti sapásásẹ kó o yẹ kó o nínú àwọn àjọsìn tá a máa fọkàn ṣe eléyìí tọ́jọ́ ra yàn kí mùsùlùmí kó sàmójútó rẹ̀ òun náà ni ọ̀sọ́bùrù sùúrù ṣíṣe kí ni wọ́n ń pè ní sùúrù òun náà ni habsul lisani ani tashakki wa habsul nafsi ani aljaza'i wa tasakhuti wa habsul jawarixi an ficil almuharramat wa cala adaa alwaajibaat. wọ́n ní ẹni tí wọ́n ń pè ní sùúrù òun náà ni bẹ́ẹ̀ ó ti ṣe lè kó ẹ̀mí rẹ̀ níjànú bó sì káhàn rẹ̀ níjànú níbi mímá dẹ́sùn kákáhàn níjànú níbi ìdẹ́sùn kákẹ́mí níjànú níbi mímá barajẹ́ ká kó àwọn oríkèé wa níjànú níbi ṣíṣe àwọn nǹkan tó lọ́wọ́ bá ṣe léèwọ̀. kásìkò níjànú kọ́ máa ṣe ń tí ọlọ́run ọba ṣe ní ọ̀ranyàn lórí ẹ̀ eléyìí ni wọ́n ń pè ní sùúrù adẹ́pẹ́ níta ń pè ní sùúrù òun náà ní pé tí àìdá bá ṣẹlẹ̀ sí wa nǹkan tá a fẹ́ ní tí ó wa tó bá ṣẹlẹ̀ sí wa bóyá wa nìkan ni àbí ní pípọ̀ àwọn èèyàn ni tó ṣe pé a kọ ahọ́n wa níbi ẹ̀sùn dídá. nítorí pé àlèdẹ́sùn ọlọ́run fẹ́nikẹ́ni á gbà fọlọ́ ni ká sì kó ẹ̀mí wa níjànú níbi mímọ bara látàrí ń tó ṣẹlẹ̀ tí ó wù wá látàrí ń tí ó wa lára mu ní wa níjànú ká sì kó àwọn wa níjànú níbi ṣíṣe sílé wọ̀ nítorí pé àti èèyàn tún á kó oríkèé rẹ̀ níjànú láti mú máa ṣe ńtọ́lọ̀ ńṣe lọ́ràn yẹn nítorí téèyàn bá dúró gírí ẹ̀mí èèyàn téèyàn bá dúró gírí oríkèé èèyàn kò ní fẹ́ ṣe ńtọ́lọ̀ wọn bá ní kó ṣe. eléyìí túmọ̀ sí pé oríṣìí mẹ́ta iná ní sùúrù pín sí. sùúrù alákọ̀ọ́kọ́ òun náà ní sọ́bùrọ̀n ala fi'l al-wajibat وأدائها امتثالا لأوامر الله ورجاء ورغبة في ثوابه كاسي سور لا تما سيبقون طلعوا بس لنا لوالوري كاسي ما مواسي موسى ní tẹni tó ṣe pé ó ń pa òfin ọlọ́run ọba mọ́ gẹ́gẹ́ bọ́lọ́run ọba ti ṣe fẹ́ kọ́ pa mọ́ ká sì máa ṣe ní ti ẹni tí ń ran kan àti rí ìkẹ́ ọlọ́run ọba wa tí sì ń sojú kòkòrò àti rẹ̀sán gbà lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí tí èèyàn bá ṣe sùúrù èèyàn lè tẹ̀lé tọ́lọ̀ èèyàn ò ní lè pa òfin ọlọ́run ọba mọ́ sọ̀láàtì tí ọlọ́run ní ká máa ṣe lẹ́ẹ̀márùn lójúmọ́ yìí èèyàn mélòó ní í ṣe nínú àwọn tí ń pera àwọn mùsùlùmí àwọn ẹni tí ń ṣe òṣàdédé rí ṣe àfi látàrí pé wọ́n ní sùúrù àwọn ẹni tí ò ṣe wọn ṣàdédé pátì àfi nítorí pé wọn ò ní sùúrù wasta'inu bis-sabri was-salah wa innaha lakabiratun illa 'ala al-khashi'in ẹ máa wá ìrànlọ́wọ́ Ọlọ́run pẹ̀lú sùúrù àti sọ̀láàtì ṣíṣe sọ̀láàtì ṣíṣe ó ṣòro àyàfi fáwọn ẹni tó ní tẹ̀rìbọ̀ kan ní tó tóbi ni tí ọ̀rọ̀ ọ̀run ṣe àfi fáwọn tó ní tẹ̀ríbọ̀ kan téèyàn bá ṣe sùúrù èèyàn ní yọ zakat téèyàn bá ṣe sùúrù Ramadan làwà yìí kò ní lè kẹnu rónú ẹ téèyàn bá ṣe sùúrù kò ní lọ ṣe hajj téèyàn bá ṣe sùúrù ò ní pèèyàn lọ sídìí dáadáa torí wọ́n sọ ọ lẹ́nu tó bá ṣe sùúrù ò ní kọ́ bàjẹ́ fún wa torí pé wọ́n sọ ọ lẹ́nu tó bá ṣe sùúrù ò ní sòdodo tó bá ṣe sùúrù òní jẹ́ni tó ṣe fọkàn tí o bá ṣe sùúrù gbogbo ń tọ́lọ̀ wọn bá ní ká ṣe kò sí ètò lè torí rà ń bùkátà sùúrù sùúrù ní í je ale tẹ̀ láṣẹ ọlọ sùúrù oríṣi kejì òun náà ni ale maa sabrun ala tarkil ma'asi wal-ibti'adi anha imtithalan li nahyi Allah wa khawfan min 'iqabihi wa raghbatan fi thawabihi ká ṣe sùúrù lórí àti pa ẹsẹ̀ tì nítorí pé téèyàn bá ṣe sùúrù èèyàn nílè pẹ̀sẹ̀ tí o pẹ́yàrọ́ pípa téèyàn bá ṣe sùúrù èèyàn ní parọ́ tì nítorí pé irọ́ pípa tó bá ti tó bá ti di pé ó ti bára mu ó ti bẹ́nu dọ́gba gbogbo ọ̀rọ̀ tí ó bá sọ láyé tó bá ti yanu rẹ̀ báyìí ẹ máa retí àti gbọ́rọ̀ mi ni bẹ́ẹ̀ náà ni bí ó ṣe sùúrù kò nílè pátì o téèyàn bá ṣe sùúrù kò ní pa iṣẹ́ zina tì ẹni tó jẹ́ pé bí ọba ṣe zina ńjọ́ kan kò tí ì gbádùn yọ ọmọ wá ká ni tí ọba ṣe sùúrù kò ní pa tì téèyàn bá ṣe sùúrù ọtí mímu èèyàn ní tì nítorí pé tó ń ti pé ọtí tí wọ́n mú wọn yẹn kò dájú pé ń dùn mọ́ wọn lẹ́nu ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni tó bá ti di ipò ọjà arábà ara rẹ̀ pẹ̀lú ọtí mímu kò ní lè pàtì àyàfi tó bá ṣe sùúrù yóò sùn ara yóò tọ́ ara síbẹ̀síbẹ̀ kò ní pàtì àyàfi tó bá fi sùúrù kù oníjàmbá ńkọ́ tí ó bá ṣe sùúrù kò ní pàtì alágbèédá tí ó bá ṣe sùúrù kò ní pàtì òǹsọkúsọ tí ó bá ṣe sùúrù kò ní pàtì ẹlẹ́gàn tí ó bá ṣe sùúrù kò ní pàtì àìmọye àbùkù ni ó ti kàn díẹ̀ àmọ́ síbẹ̀síbẹ̀ tí ó bá fi sùúrù kún kò ní pàtì gbogbo àwọn àwọn abú gbogbo àwọn àwọn aráadáradá bí òfófó bí òléjà sọ̀rọ̀ wájú pọ̀ mọ́tí pàkọ́ gbogbo ní dé téèyàn bá ṣe sùúrù kò ní pátì o kò ní pátì torí ẹ ẹni tẹ́ ẹ rí tí èè dárú àwọn ẹ̀ṣẹ̀ yẹn sùúrù ló ṣe o sùúrù la ní láì fi tẹ̀ bọ́ sọ̀lọ̀ sùúrù la ní láà fi máa sòsà sùúrù la ní làwa náà fi máa gbé gún sùúrù la ní làá fi jẹun sùúrù la ní la fi sọ̀rọ̀ sùúrù la ní la fi máa gbẹ́bọ lọ sórí ta torí tó o bá ṣe sùúrù ò ní pantọ́lọ̀ ń ṣe léwọ̀tì àwọn ẹni tẹ́ wá rí tí ń rọ́ọ̀lù ò ní sùúrù ni wọn à ní sùúrù fọlọ́ sọ ìdínà tó fi jẹ́ pé ẹnìkan kì í sẹ́lọ̀ àfi kó jẹ́ pé kò ní sùúrù ẹnìkan kì í dínà sẹ́sẹ̀ àfi kó jẹ́ ní sùúrù sùúrù oríṣi kẹta òun ni صبر على ما قدره الله على العبد من المصائب والمكروهات kásẹ̀ sùúrù lórí ntọ́lọ́mùbá kọ pé ó ṣẹlẹ̀ sẹ́dà ládàáwò ni àtàwọn àpọ́njú ọlọ́run ti kọ́ pàdánwò yóò máa ṣàwọn èèyàn náà ní láyé yìí torí pé láyé tá a wáyé ẹ̀ẹ̀kan lè máa ṣe bẹ́ẹ̀ kẹ́ máa wà bẹ́ẹ̀ bá ṣe wù yín láì jẹ́ pé ọlọ́run bá ń tẹ̀ yín wò àdánwò ó máa ṣẹlẹ̀ náà ni torí ẹ̀ ìyàn yọnu sí gbogbo àdánwò tó bá ṣẹlẹ̀ sí nítorí ipò gbọ́ lọ́wọ́n ọba gbọ́ ó sì gbàgbọ́ ipe kádàrá ọlọ́run àkọọ́lẹ̀ rẹ̀ kò ní sáláìsẹ́ ìdínú téèyàn ò fi ṣe sùúrù torí pé ma asabaka lam yakun li yukhti'ak wa ma akhta'aka lam yakun li yusibak gbogbo ń tó bá sí ọ kọ̀sákọ̀ọ́lẹ̀ pé kò ní sí ọ ni o gbogbo ohun tí ò sì sí ọ àkọọ́lẹ̀ pé yóò sí ọ ò sí ni o ìgbàgbọ́ ìgbọ́dọ̀ máa bá wa kábíkíbi kí lọ́wọ́ á ní ṣe sùúrù sí kí ni wọ́n bá ṣe fọ́lọ̀ èèyàn fi ọ̀rọ̀ rẹ̀ yóò fi mọ́ lọ́n torí kéèyàn lè bá rẹ̀ sàn gbà lọ́dọ̀ ọlọ́n torí kí ọlọ́wọ́n bó lè bá ṣe ìpẹ̀sẹ̀ rẹ fún yàn àwọn àṣìṣe àtàwọn àìdá kọ́lọ́wọ́n bó lè bá parẹ́ fún yàn èèyàn gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní waman yu'min billahi yahdi qalbah gbogbo ẹnikẹ́ni tó bá gbọ́ lọ́wọ́n bá gbọ́ ọlọ́wọ́n bá yóò fi ọkàn rẹ̀ mọ̀nà. alqama ó ní huwa ar-rajulu tusibuhu al-musiba ìtumọ̀ àyà yìí òun náà lẹni tí àdánwò bá bá fa ya'lamu annaha min 'indillah tí ó wàá fi mọ kọ́dọ̀ ọlọ́run ló ti wá. wa bi qada'ihi wa qadarihi ọlọ́run kádàrá rẹ̀ ló Musa sẹ́bẹ̀ fọyọ́rùbọ̀ ọ̀bí ha tí ó wàá yọnu wọ̀nyẹ́ islam tí ó sì sọ sílẹ̀. eléyìí ó fi hàn wá wípé sùúrù gbogbo ń ti sọ síwájú yóò fi hàn wá pé sùúrù yẹn nǹkan kan ni tó ya ẹrú yìí sì máa bẹ pẹ̀lú ẹrú ní gbogbo ìgbà àti ní gbogbo òsè rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ pé sùúrù bí orí o ara kan bá wà bọ́rọ̀ gidi tí ò sórí ń bẹ̀ kọjára mọ́ orí ni bàbá lára bẹ́ẹ̀ náà ni sùúrù rí gbogbo ìgbà tí àdánwò bá ti ṣe pọ̀ tọ́lọ̀ ń gbé bẹ́rú ẹ̀san rẹ̀ yóò ga ni lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa bàdánwò tọ́lọ̀ ń gbé bẹ́rú bá ti ṣe pọ̀ sí bẹ́ẹ̀ lẹ̀san rẹ̀ ó anabi wa sallallahu alayhi wa sallam ó ní inna 'idhamal jazaa'i ma'a 'idhamil وإن الله إذا أحب قوما ابتلاهم فمن رضي فله الرضا ومن سخط فله السخط النبي صلى الله عليه وسلم أني تتو بيسا إن بقبلو تتو بي بيادوني أدوه إني بابا ستو بيسي لسان أدو تو بيسي àti pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá nífẹ̀ẹ́ sáwọn èèyàn kan nínú àwọn ẹ̀dá rẹ̀ dídánwò ló máa ń dá wọn wò àmì pọ́lọ̀ ń fẹ́ràn rẹ̀ ní kò wò kí ló fẹ́ máa bara jẹ́ sí. ẹni tó bá yọnu sí àdánwò tọ́lọ̀ ń gbé bá ìyọnu ọ̀jẹ̀ tiẹ̀ látọ̀dọ̀ lọ ẹni tó bá sì bínú sádánwò tọ́lọ̀ ń gbé bá ìbínú ọ̀jẹ̀ tiẹ̀ látọ̀dọ̀ lọ àti pé gbogbo ntọ́lọ̀ bá bá fi sí ẹ̀dá. E nínú àwọn àdánwò tí máa bá àyàn àmì ní lórí pé ọlọ́run ọba nífẹ̀ẹ́ rẹ̀ lópin ìgbà tẹ́ni tọ́lọ́run gbàdánwò bá náà bá ti yọnu sí tọ́lọ́run ṣe fún gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ẹni tó bá ṣe sùúrù lórí ẹ̀ yóò rí ìyọnu ọlọ́run ẹni tó bá wá jẹ́ pé kò yọnu sí àdánwò tọ́lọ́run gbé bá yóò tara bẹ́ẹ̀ dẹni tọ́lẹ́tọ̀ sí bínú ọlọ́run gẹ́gẹ́ bí àdéhìí ti ṣe tọ́ka sí i ládéhìí ta kà síwájú yìí kò sí tàbí ṣùgbọ́n páwọn ẹ̀rí tọ́pọ̀ náà ló wá nínú alukur'an àti sunnah nabi muhammad sallallahu alayhi wa sallam níbi tá a ti sọ wá lójú kòkòrò gbà wá níyànjú láti máa ṣe sùúrù nínú àwọn ẹ̀rí yìí òun náà lọ́rọ̀ ọlọ́run tó sọ pé wasbir wa ma sabruka illa billah ọlọ́run ní ṣe sùúrù wà nábì ṣe sùúrù wà máa sabruka illa billah ó máa ṣe sùúrù lásán àfi nítorí ọlọ́ ó ṣe sùúrù nítorí nǹkan mi àfi nítorí ọlọ́ à ah, ẹ máa dá kálukú dára rẹ̀ ẹnìkan ò ní ṣe sùúrù àmọ́ tá a bá ronú tọ́lọ́ á ṣe sùúrù ṣe sùúrù ó ṣe sùúrù nítorí ẹnìkan àfi nítorí Allah.

allahumma innaka afuwan tuhibbul afwa fa'fu anna allahumma innaka afuwan tuhibbul afwa fa'fu anni wọ́n ọlọ́run wọ́n lọ́ba alámójúkúrò onífẹ̀ẹ́ sàmójúkúrò sàmójúkúrò fún wa àbí sàmójúkúrò fún mi tó ní tí mùsùlùmí ọ̀ máa tọrọ nù àmójúkúrò kì í láti kó àmọ́ sọ fọ́lọ́n pé ṣe sùúrù ọlọ́run tó sọ pé واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي إلى النبي صلى الله عليه وسلم سسور وفرع رسول láti máa bẹ pẹ̀lú àwọn ẹni tó ṣe pé pípè ni wọ́n á máa pe ọlọ́run ọba wọn láfẹ̀mọ́júmọ́ àti ní gbogbo ìrọ̀lẹ́ wọ́n ń pe ọlọ́run ni ní gbogbo àfẹ̀mọ́júmọ́ àti gbogbo ìrọ̀lẹ́ yoriduna wajha irú wọn nítorí wọn fojú sùn náà lójú ọlọ so Ọlọ́run ní ìwà ànábì má fa àwọn eléyìí lé àwọn mẹ̀kúnnù má fi wọn lẹ̀ má jẹ́ kí wọ́n tàn jẹ àwọn abẹnugan àwọn olówó àwọn ọlọ́lá tí wọ́n ní kó lé wọn dànù káwọn ó lè bá jẹ́ pé àwọn làwọn wà á dípò wọn lọ́dọ̀ rẹ̀ nítorí pé àwọn mẹ̀kúnnù wọn ò jẹ́ káwọn máa wádọ̀ rẹ̀ àwọn sì lè máa jókòó pẹ̀lú àwọn àyọ ànáàs Ọlọ́run ní àwọn ni kò ṣe sùúrù pẹ̀lú má rí wọn sá má sá fún wọn ọlọ́run ní kò ṣe sùúrù ǹjẹ́ tọ́lọ́run bá ń sọ fọ́gà wa anabi wa sallallahu alayhi wa sallam pé kò ṣe sùúrù àwa ń kọ́ àmọ́ pé kọ́ náà lọ́lọ́run kọ́ wa pé káwọn náà ṣe sùúrù ilé ayé èèyàn máa bá nǹkan oríṣiríṣi pàdé ńbẹ láwọn àdánwò oríṣiríṣi àfi ká ṣe sùúrù kò sí ní tá a fẹ́ ṣe fọlọ́ á ṣe sùúrù pàápàá jùlọ ẹ̀sìn tún fi hàn wá pé bá a bá ṣe sùúrù lórí ní tó dé bá wa tí ó dùn má wa o ẹ̀san látún fi gbà lọ́dọ̀ ọlọ́run lẹ́san tó dà àkọ́kọ́ àti mọ̀ pé ntọ́ tó dé láì dá àwọn àlè mú kù àbùrọ̀ wá tara ń tá àlè mú kúrò nítorí pé kò dùn mọ́ wa ká tún wá tara rẹ̀ sórí ibú so a ṣe sùúrù a gbà fọlọ kó lè bá a já sí dáadáa fún wa lọ́dọ̀ ọlọ bákan náà gbọ́dọ̀ ṣe sùúrù láti ṣe tọlọ nítorí pé ẹni tí ó ṣe tọlọ yóò ṣe tàṣetán bọlọ ti ṣe dálé ayé nu ìyẹn ọkàn lè wà kọjá yìí pé ìṣètọ́lọ́ ìṣètẹ́lómi à kò sí tàbí ṣùgbọ́n tí ò bá ti ṣètọ́lọ́ yóò ṣètẹ́lómi gbogbo ẹlòmíì tó sì yàtọ̀ sí tọ́ yàtọ̀ sọ́lọ́ yìí ẹnìkan ò lè má ṣe tiẹ̀ kọ́ patọ́ lọ́n ti kó sórí rẹ̀ bákan náà nínú àdánwò tọ́lọ́ wọn bá ṣe fún wa ni pé àwọn nǹkan kan tó ní ẹ̀gbọ́dọ̀ sí ẹ̀gbọ́dọ̀ sí ẹ̀gbọ́dọ̀ sí ẹ̀mí wa bọ́lọ̀ sì tún ṣe dáa ni pé nítorí bá ní ni máa wù wá bó láti wá fẹ́ sórí rẹ̀ àfi ṣe sùúrù ká pa ní tí ń wù wá ní tì nítorí pọ́lọ́ǹtì là gbọ́dọ̀ ṣe sùúrù náà látúnṣe tátún fi pàtì ọlọ́ni wasta'inu bis-sabri was ẹ máa wá ìrànlọ́wọ́ pẹ̀lú sọ̀dá àtúnṣe àti sùúrù bẹ́ẹ̀ bá ń wá ìrànlọ́wọ́ lọ ẹ ṣe sùúrù ẹ sì máa ṣe sọ̀dá tó láṣẹ ẹni tí ń fẹ́ kọ́ lọ́wọ́ ràn lọ́wọ́ ẹni tí ń fẹ́ kọ́ lọ́wọ́ bó wọ́n ṣe ẹni tí ń fẹ́ kọ́ lọ́wọ́ má dán dára òun ń bùkátà sùúrù. isi ń bùkátà kó mójú tẹ́sìn nítorí pé àwọn sọ̀hábà gan alára a rí i pé ńgbà tí wọ́n ń tọrọ pé ìwà ànábì sallallahu alaihi wasallam mo fẹ́ láti wà pẹ̀lú ẹ̀ ó ala ràn mí lọ ara rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ foríkalẹ̀ fọlọ̀ torí à ń bùkátà sùúrù oríire ń bẹ fáwọn sùúrù ọlọ́ni ẹ fáwọn ẹ fún wọn ní ọlọ́run pẹ̀lú rẹ̀. à ń rọ gbogbo àwọn tí ó ń gbọ́ wa nílé àti lóko wípé gbogbo àwọn oríṣiríṣi ẹ̀kọ́ ọgbọ́n ìmọ̀ àti òye tí ó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn wa al-Islam tí à ń gbọ́ láti ẹnu àwọn olùmọ̀ wa yìí orí ńlá tí ó ga jù láì láfiwé ni yóò jẹ́ fún èmi àti ẹ̀yin ní ayé ń bí àti lọ́la lè kí tí a bá lè gbìyànjú láti máa mú àwọn ẹ̀kọ́ wọ̀nyí lò nínú ìsẹ̀mí wa ṣáájú kí ọjọ́ tó lọ mọ́ wa lọ́wọ́ insha allah a ó tún máa pàdé lórí ètò yìí ní ọ̀la tí í ṣe ọjọ́ keje nínú oṣù ramadan ti ọdún yìí ọdún fourteen forty one tí í ṣe twenty twenty ọdún Tìmíládé wasalaamualeykum wa rahmatulahi wa barakatu. láti lè ṣe ẹlẹ́rọ mi jíjìn